FM. One zero one. One zero one. Point one. This is Crystal. ní kí ìwà tá a bá yọ ọjọ́ ká darapọ̀ mọ́ ọládùnúbẹ̀lẹ̀ lọ́wọ́ tó àṣekfìdẹ̀. wàláhùn lẹ́dí láìláha ìláhùn. الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على خير خلق الله محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وصحابه أجمعين آمين àǹkí ẹ̀yẹ lè jẹ́wọ́ àwọn wípé àdìjọ ọkọ̀ ojúmọ́ àbárẹ́kà ojúmọ́ aláàjọkáṣọ́ ọkọ̀ ẹ̀ka àbọ̀ sórí ọ̀kẹ́ ètò yìí ètò àti àpẹẹrẹ àlèfíkọ̀ òfin dín aládùúgbò lóko mi ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú wa sheikh dr sharafdin gbárígbé rọ́jí tí ó jẹ́ aláṣẹ àti ìdásílẹ̀ alimọ̀dúnmá center ní pápá abẹ́dẹ̀ lẹ́gbọ̀nsẹ̀ sheikh ẹ káàbọ̀ sórí ètò sáà kí allah kọjá kárí ní pẹ́ látàrí dada lójú pé mrs islam insha allah kọ́lá ń kọ́ bá ṣe àlékún dárọ́jà bárọ́kà sí fún àti arífìdì tó ní bárọ́kà nínú kọ́lá kó sì bá fún ní alẹ́ hẹ́sìn lè khatima insha allah ìbéèrè àkọ́kọ́ òun náà ni ìbéèrè tó wá láti ọ̀dọ̀ owó ọlọ́run kan ní damaturu wọ́n ní ibi tí àwọn ń gbé ya ilé aládàgbé bí ọ̀nà mẹ́ta lọ́wọ́ ní ọgbà ibi tí àwọn ń gbé tó ń kálukú sì gbé àyè ọ̀tọ̀ọ̀tọ̀ títí ẹ̀ wọ́n ní àmọ́ nínú àwọn nǹkan bẹ tó jẹ́ pé ó ń gbé oríṣiríṣi obìnrin wálé tó jẹ́ pé ó sàmọ́ ìṣe ìsìná lórí tó sì fojú hàn sí àwọn wọ́n ní nǹkan nílé tó wá jẹ́ ẹlẹ́ẹ̀kẹta àwọn tó jẹ́ ẹni tó ń gbé fúláàsì kẹta òun wá lọ fẹjọ́ sùn àwọn ọlọ́pàá pé ẹbẹ́ ni yìí ìwà tí yóò tí àwọn ọlọ́run kankan wọ́n ní àkọ́kọ́ ni pé ṣé èèyàn lè dá sí sí ọ̀rọ̀ bẹ́ẹ̀ pé kéèyàn á fi tó àwọn agbófinró létí pé ti ń ṣe ọ̀tẹ́yìn lọ́rùn àbẹ́ tí yóò sílẹ̀ kọ́ máa bá ìsẹ̀mí ayé títí ẹ lọ eléyìí ọjọ́ ìbéèrè aláwọ̀kọ́ lábẹ́ ìbéèrè míì tí ó tún wá láti orílẹ̀-èdè Ghana látọ̀dọ̀ ọ̀rọ̀ ọlọ́run kan ó náà ní pé wọ́n ní mọ́ṣáláṣí tí wọ́n ti ń ṣe ìjọsìn fún aláṣẹ́nà ọ̀tẹ̀ alá sọ wọ́n ti ń ṣe ìjọsìn bẹ́ẹ̀ ní ibi tí wọ́n dájú kọ ní kíbílà àmọ́ ìgbà tó yá ni ẹni tí ọjọ́ ọ̀kan nínú àwọn tó jẹ́ pé ó tún máa ń ṣe ìmọ̀ọ́mù tí ìmọ̀ọ́mù gangan bá ti sílẹ̀ ọ wá ṣàkíyèsí pé àlùkíbílà táwọn dojúkọ yìí kò gbórégé ó sì pàkíyèsí àwọn jẹ̀mọ́ àwọn jẹ̀mọ́ gbà ṣùgbọ́n mo tó ìmọ̀ọ́mù gangan ní mọ́ṣáláṣí èyí takú pé báwọn sí mi látọjọ́ ọjọ́ ni wá ní ẹni tí ó wá máa ń kí mi nídàkọ̀ kan tí mo mọ̀ wá sílẹ̀ wá béèrè pé ṣé òun lè máa ṣe ìjọsìn òun nínú ilé nígbà tí ó jẹ́ pé kò sí mọ́ṣáláṣí lọ títí nílé tun so ìgbà tí wọ́n sì takú pé àwọn ọ̀ságbà ṣé òun lè máa ṣe ìjọsìn òun nínú ilé ẹlẹ́kẹta ó náà ní wípé tí èèyàn bá fẹ́ wẹ̀ jánábà èèyàn wá gbé mi sí balùwẹ̀ ṣé wọ́n ní ṣé ìyọ̀ǹda ń bẹ kéèyàn kọ́kọ́ wẹ ìwé ẹlẹ́ṣẹ kéèyàn bá wẹ ẹlẹ́ṣẹ pé omi tó bá ṣẹ́gun kéèyàn fi wẹ jánábà àbí jánábà lè wọ́n kọ́kọ́ wẹ lẹ́yìn ìgbà náà yóò wá wẹ ìwé ẹlẹ́ṣẹ wípé òwe ni ìsìláàmù faramọ́ bẹ́ẹ̀ ìsìnlá. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd asalaamu alaykum. ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته àwọn èèyàn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tán jọ ń gbé ilé aládàágbé ọ̀tọ̀ọ̀tọ̀ tí àwọn méjì nínú wọn wá ṣàkíyèsí pé ẹnì kẹta ó máa ń gbé ìgbékúgbé wálé hmm. àwọn obìnrin máa ń kó wọn wálé máa bá wọn ṣe ránù lọ́tọ́ kẹ́nìkan náà àwọn kó gbégbèsè ọpọlọ fẹjọ́ rẹ̀ sùn àwọn ọlọ́pàá Hmm. àkọ́kọ́ láti òfin ọlọ́run lọ́wọ́ bẹ́ẹ̀ lẹ́dàá wa ó ṣòfin pé tá a bá lẹ́nìkan tí bá ń ṣe ìranù tí ń ṣe ìbàjẹ́ kákọ̀ fún un àgbọ̀dọ̀ dágunlá àbí ká máa wọ ọ́n àpé nítorí wàá wo oníkálukú lè lè fira rẹ̀ ṣe òfin ọlọ́run ni màá àmì kó mọ̀ ń kárọ́ pẹ̀lú ọ̀rọ̀ yóò rọ̀ bẹ́ẹ̀ dẹ̀ فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه ẹnikẹ́ni inú yín tó bá rí tí wọ́n hùwà bàjẹ́ kò fi ọwọ́ kọ̀ bọ́ọ̀ bá lágbára àti lè fọwọ́ kọ̀ fàhán rẹ̀ kọ̀ láti fàhán kọ̀ náà bá di tó jẹ́ kó ṣòro fún ọ fọkàn kọ̀ káfọkàn kọ̀ bàjẹ́ òun lè tọ́ lẹ jù nínú ìgbàgbọ́ òdodo ìsìlámù ọgbà lẹ́yìn kan máa ń ṣe ìbàjẹ́ kó máa ń ka nítòsí wákàtí máa dá káwá dákẹ́ ká má sọ fún un. Hmm. ṣùgbọ́n ẹ̀rí bá nàbì sùnmọ́ ti pin ó ní àfọwọ́kọ̀ àfahànkọ̀ àfọkànkọ̀ ìṣe gbogbo èèyàn ló lè fọwọ́kọ̀ bàjẹ́ hmm. yóò tún ní di aburú tó tún ju eléyàn lọ ọ̀pọ̀ èèyàn ló lè fahàn kọ̀ nǹkan ẹni tí kò wá lè fahàn kọ̀ akọ̀gbọ́dọ̀ kọ́ níbi àti fọkànkọ̀ hmm. ṣùgbọ́n nígbà sọ pé zina ní í ó ní í ṣe pẹ̀lú bá àwùjọ ibi tẹ̀yìn wa. Hmm. ǹjẹ́ kí nàìjíríà ń bì tó bá kí nàìjíríà ló ti rẹ́mì kan tí ń kóbìnrin wa létí ń ṣe zìnà bẹ̀ tó wá lọ́ọ́ fẹjọ́ sun ọlọ́pàá kí ló pè hmm. ń ṣe. nítorí pé wọ́n ní ìyí tí ọba ti sófin kọ̀ sẹ́sẹ̀ fún wọn. Hmm. ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ní alágbèrè ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ wọn ní panṣágà ni wọ́n ń ṣe zìnà wọ́n wá wà lábẹ́ òfin pé ẹ̀mẹ́ ṣe zìnà nàìjíríà. ṣèyí táwọn kan sọ ni pé sófin tó bá pọ̀ fipá bá lò ní wọ́n kà pọ̀ ẹsẹ̀ àmọ́ àtakò àtakòjọ gbà pé ní táwọn fẹ́ ṣe nu kí ni tó burú bẹ́ẹ̀. Hmm. ẹ náà ló fi jẹ́ pé òfin ọlọ́run kápá ẹ bá ń lò láwùjọ ibì kan gbogbo wọn máa gbádùn. aburú àti àárẹ̀ káàárẹ̀ àmódìkámódì yóò jìnnà sírú àwùjọ bẹ́ẹ̀ ẹ̀yin kí ló fẹ́ sọ pé irú eléyìí ṣe tó wá dé nàìjíríà lọ ǹjẹ́ ìyẹn ló bá débi tí wọ́n ti ń lo ṣẹ̀ríà ẹ̀sìn islam lẹ́ńdẹ̀ hmm. yẹn tó bá lọ dẹ́sùn rẹ̀ bóyá ẹni dámátúrú ni wọ́n ti pè tó dámátúrú ẹ rí i pé níwọ̀nba níwọ̀nba àwọn sì ń lo ṣẹ̀ríà hmm, lábẹ́ pé wọ́n ń lo ṣẹ̀ríà yẹn bọ́ o bá lọ dẹ́sùn ọ dájú pé ọlọ́pàá tẹ̀lé ọ hmm. ọlọ́pàá ọ̀ so ìwọ sáà mọ̀ pé ń ṣe ìbàjẹ́ ọba ń gbẹ bá dé kóòtù tó sì jẹ́ kóòtù ṣẹ̀ríà àwọn lè sọ pé bẹ́ẹ̀ ni ọ̀daràn lélẹ̀ hmm. so kẹ́ ẹ wá kọ́kọ́ bá sọ kẹ́ ẹ pàkíyèsí rẹ̀ kọjá wọ́ndì rẹ̀ láì jẹ́ pé gbé dé tọlọ́pàá ń lọ dájú hmm. nítorí pé tọlọ́pàá tó fẹ́ máa gbé lọ́yún mo ti fẹ́ sọ́dà láriwo nu hmm. ẹ̀yà má sì fẹ́ tún ṣe á gba bíbá wígbọ́nà tí ó fi gbọ́ tí ó fi gbà kì í sọ̀nà tí ó fi gbọ́ tí ó fi kọ̀. Hmm. lè jẹba. wọ́n ní ìmáàmù tó jẹ́ pé máa ń ṣe ìmáàmù fáwọn èèyàn gbà tí ojúlówó ìmáàmù ọ̀bá sí ní ìtòsí. Hmm. òun wá ń ṣàkíyèsí pé ibi táwọn ń dojúkọ ṣe sọ̀láàtì wọ́n dàbí ìgbà tó ṣe pé kìí ṣe ibi tó yẹ làwọn ń dojúkọ. Hmm. sọ wá pàkíyèsí àwọn jàmá jàmá gba ìmáàmù gan-an tó ojúlówó ìmáàmù òun kọ̀. ẹ lẹ́sẹ̀kì eh, tí ìwọ bá mọ̀ yìí pé ibi tí wọ́n ń dojú kọ nǹkan ṣe àlùkìbìlà ó ṣàlàyé yékè ni tó fi yé ìmáàmù gan-an tó náà fi gbà. torí pé ìwà tí èsì pé wọ́n ní ìmáàmù ìwọ náà sì ti síwájú àwọn èèyàn ṣe sọ láti dojúkọ bí tí ẹni wọ́n ń dojúkọ tí ò ṣe déédéé lọ́pọ̀lọpọ̀ ọgbà kó tó di pé yí hmm. ó súnmọ́ kí ìmáàmù yẹn máa fẹ̀sùn kàn pọ̀ fẹ́ lé onípo lè máàmù gbàpò mú lọ́ọ̀nù. torí pé òfin kan wà tó jẹ́ pé ìmà ló fi yé wa wọ́n ní òfin yẹn ni khalif ta'raf bàbá hmm. yapa sí wọn wọn ọ̀dọ̀ ọmọ yàtọ̀. ṣùgbọ́n hmm. àwọn náà fẹ́ gbàpò mọ́ bàbá ńlọ́ọ̀nù lòfin sọ báyìí torí pé ṣé ìpàkọ́ ni wọ́n kọ sálùkébìlà ni àbẹ́gbẹ̀ẹ́. Hmm nítorí pé ńgbà míì ọ̀pọ̀lọpọ̀ wọn kọ tí sálù kíbílà wọn kọ tí sálù kíbílà ó yẹ kẹ́ ẹ máa ṣèwádìí fínífíní ń parí. bẹ́ẹ̀ hmm. pé agbọ́n bíi tí oòrùn ti ń là ilẹ̀ máa ń kọjú sí agbọ́n bíi tí káàbà wà ní. sáwọ hmm. àwò láfíríkà wà ń bì. wọn kọ pàpọ̀ sí wọn kọ ẹgbẹ́ sí kí wọ́n fẹ́ da mọ́ṣáláṣí rú sí. Hmm. tí wọ́n ti ń jó tí wọ́n ti ń tọ wọn ní tí ẹ máa fẹ́ wẹ̀ jánábà ó sì fẹ́ wẹ̀ ìwẹ̀ ọlọsẹ àti kànkàn ṣé ti jánábà ní kọ́kọ́ wẹ̀ ni àbí ti ìwẹ̀ ọṣẹ àti kànkàn jánábà ní kẹ́ kọ́kọ́ wẹ̀ hmm. lẹ́yìn rẹ̀ kẹ́ wá wẹ̀ ọṣẹ àti kànkàn nítorí pé tí wọ́n á pọ̀ sí àti kànkàn lẹ́kọ́kọ́ wẹ̀ ó súnmọ́ kó jẹ́ pé ńgbà tẹ́ bá wẹ̀ tára yín bá mọ́ dáadáa kó pé ara ò ní fún mi láǹfààní láti lè dúró sí ara rẹ̀ máa. Hmm. àwọn ọmọ yọ hmm. omi ọkàn máa kọjá ń kíákíá ni kò ní í jẹ́ nítorí láǹfààní àti lè jẹ́ pọ́ kárí gbogbo ara bá ti ṣe fẹ́. yàtọ̀ sí pẹ́pẹ́ pẹ́ tí kọ́kọ́ wẹ jánábà kó tó di pé ẹwẹ́ sí àti kànkàn yóò dẹ́yìn náà lójú pé kò síbi kan tó ṣẹ́kù tó ní òde. Hmm. jazakumullahu khairan sheikh zero nine zero five one six four five four three eight zero nine zero five one. six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six. ẹ jẹ́ kí n máa fi àsìkò tó wà létí pé àwọn ìwé tí ó jẹ́ ìwé ẹ̀sìn lẹ́yìn tí à ń bùkátà sí pàápàá jùlọ láwùjọ tí a wà yìí ó ń bẹ ń tàlẹ̀ fún wa ní sọ pé lẹ́yìn tí ọkọ̀ wa bí a ti ṣe lè máa ṣe ìjọsìn wa tí ọmọ já garaga lẹ́yìn tí ọkọ̀ wa bí a ti ṣe lè máa ṣe àdúrà lẹ́yìn tí ọkọ̀ wa bí a ti ṣe lè máa ṣe onírúurú àwọn ààyàn àti ìgbìyànjú nínú ìsẹ̀mí ayé wa lójú pé ẹ̀sìn Islam lára àwọn ìwé tí ó ń bẹ́ńlẹ̀ àtàwọn míì tí àtúnilẹ̀ láǹfààní àti dárúkọ tí wọ́n pọ̀ lọ jàrá onáà ni kẹ̀fíyàtú sọláàtì nàbíyì kẹ̀fíyàtú sọláàtì nàbíyì báwo ni àmì sọlọ́ Islam báwo ló ti ṣe máa ń kí tíra tó ń ṣàlàyé nípa bí a ti ṣe wọ òkú àti gbogbo ohun tó ní ṣe pẹ̀lú òkú Muslim Muslim òun náà ń bẹ́lẹ̀ bákan náà àkídà ahlùsùnmọ̀ wàlìjàmá òun náà bẹ́lẹ̀ ní sọpẹ́ a máa gbọ́ pé ahlùsùnmọ̀ kí ló ń bẹ̀rẹ̀ gan-an kí ló ń jẹ́ bẹ̀ ní pàtó fáwọnká àti láǹfààní àti mọ̀ àwọn ìwé ìwé ń bẹ́lẹ̀ ní èdè lárúbáwá pẹ̀lú èdè òyìnbó ó sì ń bẹ́lẹ̀ ní èdè lárúbáwá pẹ̀lú èdè yorùbá lórí tó jẹ́ pé áàkà yóò sì wé wa ní garaga àti àwọn ìwé míì tó jẹ́ pé ọjọ́ ìyẹ́sìn lórí tá à ń bùkátà sí fún wa lára wa gan-an ní pàtó ó ń bẹ́lẹ̀ ẹ ká má lọ sí àlùmọ́dúnlé center ní pápá abẹ́dẹ̀ẹ́ nílò gbìyànjú láti lọ máa bèrè fún àwọn ìwé náà lóríṣiríṣi ní bí a bá ṣe ń fẹ́ ṣe ọlọ́run. Assalamu alaikum warahmatullahi. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Orúkọ ilé tí ń pè. Orúkọ mi ni Muhammad láti Àbújá. Ìbéèrè yín. Ẹjọ́ ìbéèrè mi ni wípé ó tẹ̀. Ẹ̀lọ́. Mẹ́tọ̀ méjì. Ẹ̀lọ́ sáwọn alẹ́kùn. Ní àmà ń gbọ́ nígbà yìí ọkùnrin kan fẹ́yàwó méje ó wá kó wọn pọ̀ sí abẹ́ òrùlé kan hmm. so ẹni tó wá jẹ́ ìyàwó kejì yẹn ó wá ní ìbágbépọ̀ òun àti ìkejì tó ti ń fi ó ti ń kópa ìlera ara wọn lọ́dọ̀ ìgbàyọ̀ǹda lọ́dọ̀ ọkọ pé kó jẹ́ kó jẹ́ kó lọ gbà bó tẹ̀ jẹ́ ìyàrá kan fóun lọ gbà sí ìta kó máa gbọ́dọ̀ so that ọkàn wa lè balẹ̀ ọkọ wa ní kò sáyè tí owó tó wá ní òkè tí wá dóró gbòǹgbò òun fóun tẹ̀ wá lálàáfíà mọ́ tó ti mú ìfúnpá òun lọ sókè pẹ̀lú ìgbàgbépọ̀ òun àti ìyálé ó ti fẹ́ dá wàhálà ṣé obìnrin yẹn lè kó jáde láì fi pé ọ̀gbọ́n ọ̀pọ̀ ẹ̀ bá fi ọwọ́ tì òun fẹ́ kọ́ bá wa dá àwọn ìbéèrè yìí. alhamdulilayi àkókò lábẹ́ òfin ọlọ́run ẹ fi gbogbo ẹni tó bá fẹ́ yàwó ẹ̀yọ̀kan ló fẹ́ ni méjì tàbí mẹ́ta tàbí mẹ́rin tó gbọ́dọ̀ kọjá rẹ̀ hmm. kó o máa kí gbogbo ìyàwó tó bá ti fẹ́ ọ̀ràn yẹn ló jẹ́ lórí rẹ̀ pé òkú ṣe ibi tí wọ́n máa gbé hmm. ọlọ́run lè dára ní askínà ọ̀hún nàmínà haythu sakantum min wujudikum ẹ fún àwọn obìnrin yín níbùgbé níbi tẹ́yìn náà ń gbé níwọ̀nba bí rírí yín àtàrí yín ti ṣe máa. Hmm. torí ẹ ẹni tó bá fẹ́yàwó tí ó bá pèsè ibi tíyàwó máa gbé à eléyìí ò tí ì ṣetán láti níyàwó. Hmm. bó ṣe pé lè háyà náà ni tẹ́gbàlè mi rẹ́ǹtì kò sí tó burú bẹ́ẹ̀. Hmm. ìyàwó tẹ́ ẹ bá fẹ́ ẹ gbọ́dọ̀ pèsè ibi tí ó máa gbé fún. ẹ ń bá níyàwó méjì tó wá fi ìyàwó sáyé ọ̀tọ̀ọ̀tọ̀ tó ní kálukú wọn ti ń gbé bẹ̀ lọ́nà tó ṣe pé kò ní í sígbọ́n mi sí omi òtó ẹnìkan ò ní máa lóṣò lérí ibi tẹ́nìkan ti lóṣò sí tẹ́lẹ̀ lọ́nà hmm. tó ṣe pé ẹnìkan fẹ́ dáná òun náà lè dáná tí a rọrùn láì sí pé ẹran kí ló ṣe lánàá ẹran kí ló ń ṣe òpó náà tí ẹ fẹ́ sí nǹkan nǹkan hmm. ó ti fi ọ̀já lọ ó ti ṣe kínní ẹran pé ibi táwọn obìnrin ti máa rí síra wọn náà ní ìsìlámù ẹ̀sìn ní kẹ́ ẹ fẹ́ àwọn méjì mẹ́ta mẹ́rin torí kẹ́ lè bá a máa dì sílẹ̀ hmm. ó lè bá a jẹ́ pé àlàáfíà wà ẹ pèsè ibùgbé fẹ́ni kálukú tí wọ́n mọ bó ṣe mà hmm. ó lè lè jẹ́ yàrá ẹyọ kan pẹ̀lú ibi tí ó ti máa ṣègbọ̀nsẹ̀ wẹ̀ àti ibi tí ó ti máa dáná tiẹ̀ lọ́tọ̀ hmm. ẹnì kejì náà pèsè tiẹ̀ fún báwọn àmọ́ ká pé gbogbo yín ojú kan náà lẹ́ẹ̀ ó fi ìyàwó méjì sínú yàrá kan wọ́n á fi kọ́tìn wọ́n fi là wọ́n kọ́tìn hmm. dàbí ògiri wàlà hàwùlà wàlà kú wọ̀tẹ́. ẹ̀rẹ́ bí arábìnrin tún ṣe béèrè yìí ti ṣe ṣe béèrè òdodo ni nígbà tí obìnrin pẹ̀lú obìnrin bá ń bẹ nílé fọ́rífọ́rí tí wọ́n máa ṣe fúnra ó tó kápọ́ máa ga hmm. ọmọ tí ò tí ì ju ọmọ ogún ọdún lọ lé díẹ̀ yọba ti pápá rẹ̀ ti ń ga hmm. láti tè ga tó torí ẹ̀ ọ̀rọ̀ yẹn ló jẹ́ lórí ọkọ yẹn kó gbalé ọ̀tọ̀ fún ní kálukú wọn tí wọ́n máa gbé ìwọ lọ fẹ́ láti máa lọ máa bọ̀ láàrin àwọn obìnrin rẹ̀ wọ́n máa tòkè odò bọ́ sí odò wọ́n máa ti sàlẹ̀ odò bọ́ sókè odò látàrí pé àwọn méjì ló ọlọ́ọ̀rọ̀ ọ̀lọ́ hmm. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́ọ̀. nígbà tóbìnrin bá wá ti wá rí i pé ìṣẹ́mi òun kò fẹ́ rọgbọ́n má pẹ̀lú ibi tọ́kọ fún àti orogún òun sí kọ́ wa tọrọ lọ́dọ̀ ọkọ pé kọ́kọ́ gbòǹgbà àyè kan ọ̀tọ̀ tí wọ́n ti máa gbé kí wàá ló ti dínkù tọkọ bá wa kọ̀ láti ṣe bẹ́ẹ̀ ọtọ́ lábẹ́ òfin ọlọ́run kóbìnrin yẹn tọrọ pé kó jẹ́ káwọn túká nítorí pé ẹni tó wà láyé náà ló lè gbélé ọkọ hmm. àmẹ́ni tó bá yẹ pé ilé ọkọ tó wà yóò padà wá ṣe sábàbí tó fi wá dípò pàdánù ẹ̀mí rẹ̀ ah ipò kọ́ lọ gbalé dáadáa lọ́ndà ọkọ tí ò fọwọ́ sí ẹ̀túkà. ẹ̀nà ń. sàmúlẹ̀kùn. àyè sọ́rọ̀ ìwà tuntun ẹ̀kọ́ ní ọdún yìí. àti ìdí láti àpàtì olóògbémọ̀sọ. ẹ̀yin rédíò yìí lọ́dọ̀ àbíkẹ́ ẹ̀ pa ìbéèrè yín. ìbéèrè tí dókítà gbàǹlẹ̀ kà yẹ nípa ìwé jánábà yẹn hmm. orúkọ àwọn àpá kan ní sẹ́yìn bá wọ jánábà èèyàn lè fi kírun ọ̀ràn yẹn yọ̀ kan ẹ̀sìn ìpínlẹ̀ àwọn dáhùn wọ́n ní tí ká kọ́kọ́ wẹ jánábà ọ̀ká tó wẹ kàǹkàǹ tí ta bá wá wẹ kàǹkàǹ tán a lè fi ìwẹ jánábà yẹn lọ kí ìrọ̀rùn yẹn tá a fẹ́ kí bí mo fẹ́ kí wọ́n parí ẹ̀ sí ìyẹn pé wọ́n ò pẹ́ ẹ̀sọ́ ọ̀sẹ̀ àwọn àlẹ́kùn. ọ̀pọ̀ mi ń pín ìmọ̀dáhùn ti wẹ̀wẹ̀ jánábà yẹn tẹ̀sítì sàlùwàlá náà wẹ̀ jánábà lópin ìgbà tó bá ṣe pé ńgbà tó ń wẹṣẹ àti kankan ẹ fọwọ́ kan abẹ́yìn ẹ sì so ẹ tọ̀ ẹ ṣe nǹkan kan nínú tí máa bá lùwà lájẹ. àlùwà láyé ń bẹ lẹ́yìn náà fún ọlọ́run sọ pé sọláàtì ẹyọ kan lọ lè fi ṣe ẹ máa fi ṣe sọláàtì lọ bẹ́ẹ̀ lọ́lọ́gbọ̀n gandan títí ká lọ aláwọn ìbàjẹ́. Hmm. ẹlẹ́yin ìjọba ọ̀sẹ̀ jẹ́. Hello orúkọ mi ni àbẹ̀rẹ̀ ní abẹ́rẹ̀ àti ìsàlẹ̀ ọ̀gbọ̀tọ̀. Ìbéèrè ni aláwọ̀kọ́, à ń kírun sàlátì táì. Àwọn adìyí ákàndé ìjọ aláwọ̀kọ́ tó máa ń sọ̀rọ̀ òkè. Ẹgbẹ́ kejì tí orúkọ rẹ̀ kejì là á bá. Ìmọ̀mọ̀ wa sálámọ̀tà. Ní ọjọ́ kejì tó kù rẹ̀, sáàtì gẹ́gẹ́ ni àbá sọ̀rọ̀ kéèké. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ojú rẹ̀ lè gbá ọmọ pẹ̀lú pé ìpínlẹ̀ ọba àgbàdo tí ọba lọ sí ilẹ̀ sí sí ọkùnrin tó ń gún ogun lábẹ́rẹ́ tàbí tí obìnrin tó gún ọkùnrin lábẹ́rẹ́ ọ̀làwọ̀ àlẹ́kọ̀. alhamdulilayi ẹni tó bá ti bá sọláàtì làrìṣà lápèjúwe ní rákà ẹlẹ́kẹta tẹ́pẹ̀ kẹta àtẹkẹrin tí ìmáàmù lẹ́yìn bá alákòókò àtẹlẹ́ẹ̀kejì ti bọ́ ọmọ yín lọ́wọ́ gbàtí ìmáàmù bá ti sálámù tẹ́ bá dìde dúró ẹ̀kẹta àtẹ̀kẹrin ti ń lẹ́sì torí pé bó tilẹ̀ jẹ́ pé ìtẹ̀yìn bá lẹ lẹ́kẹta àtẹlẹ́ẹ̀kẹrin ti lè má mú ṣùgbọ́n ńlá alákòókò àtẹlẹ́ẹ̀kejì ti ní nígbà lè má mú bá sálámù ẹ̀kẹta àtẹ̀kẹrin ti ní ló sẹ́kù hmm. ẹ sì mọ̀ lẹ́ ń dá láti ṣe báwo lẹ́ẹ̀ ti ṣe rákà ẹlẹ́kẹta àtẹlẹ́kẹrin lẹ́kẹ̀ẹ́ fásitì àjẹjẹ ni láì ké nǹkan kan lé lẹ́yìn ìjọba tó ṣe jẹ́ mẹ́ta. wọ́n ní táwọn bá ń sàárẹ̀ táwọn sì lọ sọ́spítù ojú òní islam fi wo pé kí obìnrin ọmọ gún àwọn táwọn ọjọ́ kùnrin lábẹ́rẹ́ kọkùnrin ọmọ gún obìnrin lábẹ́rẹ́ ojú tí islam fi wò ni pé kàtàkàtà ni <laughs> ìwọ tí ọjọ́ kùnrin sì lè bọ́ sókòtò fóbìnrin olóbìnrin pé nítorí ipò ọba àgbádùn hmm. ìwọ obìnrin náà sì lè bọ́ sókòtò fọkùnrin ọlọ́kùnrin nítorí ipò ọba àgbádùn hmm nítorí pé gbogbo àwọn àṣà yẹn ń dákọ́ lọ́dọ̀ àwọn òyìnbó ni hmm. òyìnbó ń fẹ́ káyọ́ bàjẹ́ ń fẹ́ káyọ́ dàrú gbogbo tó bá ní í ṣe pẹ̀lú ọkùnrin nínú ìmọ̀ abáǹtí tí ń tọ́jú aláàárẹ̀ hmm. wọ́n á fi àwọn obìnrin ságbọn abẹ ìjọba hmm. ní í ṣe pẹ̀lú àwọn obìnrin àwọn ọmọkùnrin ni wọ́n kò ságbọn abẹ yẹn pé káwọn specialize lórí ìtọ́jú ọmọbìnrin ọ̀rọ̀ wa ní tí ìtọ́rọ̀ òun ní kóbìnrin olóbìnrin ìwọ ọkùnrin náà ń yàn bọ́ sókòtò ń dì obìnrin ní ogun ọ̀làbẹ̀rẹ̀ ń bọ́ ń bẹ̀. lẹ́yìn ìbàjẹ́ lásán àti ránù lóbó ìbò ṣe ń fẹ́ káyọ́ bàjẹ́ iná ìníjọ́ ṣe dìváìdì àwọn èèyàn sí di à ń kẹ́kọ̀ọ́ nípa medicine. lábẹ́ gbogbo bó tilẹ̀ wù kó rí ọlẹ́tọ̀ọ́ hospital yóò wù tó bá lọ wọ́n bá sọ pé ọkùnrin ní ogun obìnrin lábẹ́rẹ́ tóbìnrin ọ̀tọ̀rọ̀ obìnrin yóò gọkùnrin lábẹ́rẹ́ kọkùnrin ọ̀tọ̀rọ̀ ọkùnrin ẹgbẹ́ rẹ̀ hmm. torí pé mùsùlùmí ni wọ́ ìsìláàmù hmm. ọ̀gbà nítorí pé ọba àgbádùn nígbà tí èsì tí kàràǹgídá hmm. tó lè sọ̀rọ̀ tí èsì pọ̀ máa wò bọ̀ bí orí ẹran ó sì gbádùn wà á sọ pé mi ń fẹ́ ń pè mí ń fẹ́ nì. ṣùgbọ́n iná ìbíra ilé rẹ̀ bó ní mọ́ni rí lẹ́nu ti ń ga torí pọ̀pọ̀lọpọ̀ múnáfìkì làwọn náà. wàláhì ẹlòmíì pé èèyàn méjì ń ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ọ̀dọ́ obìnrin wọn lọ. ẹgbẹ́ eh, iná máa wọ wọ sí láyé ní abẹ́ ti ẹ̀kọ́ ha ìwà ń ṣe ṣùgbọ́n àná lọ. ìwé burú ẹ ṣe béèrè níjà. hello hello hello. wàhálà ìgbìmọ̀ sọ́lá ọ̀rọ̀ fún ìfúnlẹ̀ ní wọ́n kà á ti wọ́n kọ́ ibi ẹ̀ ti ń pè yí o. Ah, ẹ̀dàkùn ẹ̀gbìyànjú ẹ̀ padà ojú òpó ni ọ̀já gàràgà bóyá lọ́dọ̀ yìí ni a mà zero nine zero five one six four five four three eight plus two three four eight three eight three two nine three eight nine six. hello. asalaamualeykum aleykum salaam wa rahmatulahi wa barakatuh bó kọ́ yín. àbú àdúgbò àwọn láti. láti. láti kì í sí ìbéèrè yín. ìbéèrè mi ní alákọ̀ọ́kọ́ ni pé ó lè ebi mọ gbéyàn ní nǹkan mhm. àbí mọ gbéyàn ní nǹkan ìgbàdí wọn padà gbá onítọ̀hún mú ẹ̀rọ kó ti dòde báyìí tó mhm. àwọn nǹkan tí wọ́n ti jẹ́ gbéyàn gbéyàn gbéyàn ní nǹkan péré èyí ní ọ̀sán gbogbo lọ́dà tó ń fi ẹyọ ọ̀kan náà nìyẹn ká mọ́ lọ́wọ́ fún ẹni sọ pé ẹni kan gbogbo ìbéèrè ní alákọ̀ọ́kọ́ ni wa. ẹlẹ́sìnkì nípa ìrún sọ láti ìrún àti àti mhm. pé ìrún ní pípa ládàá torí pé ìrún bí sí ìrírí ìrún lọ́wọ́ òtún wọn òtún owó akọ ìwọ̀n òkè àti sálámà méjì wọn tí a lè fi áfò ìlú bẹ́ lòdì òrùn ìsìlámù wa ti wò ẹlẹ́sẹ̀jì nípa àbíyìn mọ́gírì àti tó a àwọn olùmọ̀ọ́sẹ́ tí wọ́n sọ pé bóyá ẹ̀wọ̀n ò lè lè ṣe papọ̀ àti ìgbẹ́lẹ̀ náà sọ ọ̀rọ̀ pé èèyàn lè ṣe papọ̀ látàkórí pé tí ìṣe èdè tó rọ wá sí wọ́n tó ara àwọn olùmọ̀ọ́sẹ́ náà ìmọ̀ àwọn òkè ìmọ̀ táwọn sáàzù àkọ́bà àtọ̀mọ́lẹ̀ sí àwọn ọ̀rọ̀ yẹn àtàwọn ìgbàgbọ́. alhamdulilayi ẹlẹ́nìkan ń jí nǹkan láti tán jí ọlọ́run á ní kó wọ iná ọba ṣé ọwọ́ yìí tó jí lónìí ní ọ̀dà padà ni àbí ètí ti ń jí tipẹ́ pé lẹ́yìn ti ṣe mọ̀ pé òun ti ń jí tipẹ́ ẹ bá ṣèwádìí tó bá dá yín lójú pé tipẹ́ títí ń jí ó sì fẹ́ mọ ara rẹ̀ kàtọ́jọ́wọ́ àti gbogbo ohun tó ti jí tẹ́lẹ̀ yóò dá padà nítorí pé tí o bá dá padà láyé tí ìta padà tó bá fi jọ́ gbẹ̀ndà al-qiyāmah nínú àdéhùn anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam wọn ni man kanat 'indahu mazlamatun li akhihi falyaruddahu al-yawm min qabli an la yakuna dirhaman wala dinar tí nǹkan kan bá ń bẹ lọ́wọ́ rẹ tó gbà lọ́dọ̀ ọmọ ìyá rẹ lónìí nígbà àbòsí tètè dá padà lónìí o tó di lọ́la ọ̀la ajẹ́ ò ìjọ́gbìn ìdàlùkìyàmù tí ò ní sí owó wúrà tàbí ti fàdákà ìfẹ́ hmm. tẹ gbélé ayé ṣe lókùtọ́ làwọn fi máa bá ń san. nítorí di eléyìí níta ọba jí ọ̀dà padà náà ni kójú ó sì tìyàn láyé ó sàn ju kójú ó tìyàn gbangba ìkìyàmù lọ. Hmm. ọlọ́dà kún kọ́ má dojú ti wà láyé àti láwùkìyàmù. wọ́n ní tí òjò bá rọ̀ ṣe lè pa sọ̀látù gbọ́bùrà àti àṣírí pọ̀ ẹ̀mí eléyìí làwọn ṣàlẹ̀ sà tẹ́ bá ń béèrè nípa ẹ̀sìn ẹni tí bá ń da inú tó bá mọ̀ nípa òfin ọlọ́run ní tóun mọ̀ nípa òfin ọlọ́run tóun náà fi ń sin lọ́ọ̀ náà máa fi ń dáhùn hmm. ìgbà tá máa ń sọ pé ṣe má ṣe àpòtúmọ̀ sí pé kò sọ̀rọ̀ oríṣi ẹgbẹ̀rún lórí nǹkan ẹ̀kan tó ń béèrè. Hmm ṣùgbọ́n èwo làwa fi ń sin náà tó tábà ní ká máa sọ gbogbo ẹ̀fọn ò ní rí kankan mú jáde gbogbo ọkàn máa èyí tábà sọ káyìn yóò mú kíkà lọ́kọ̀ọ́kọ́ dàrú mọ́ lójú ṣèyí mm. táwa fi ń sin náà tó dọ́gba jù lẹ́yìn ìwádìí mm. ẹ à nípa gbọ́bọ̀rọ̀ àti áfíríkọ̀ mm. ṣùgbọ́n a lè pa magreb àti ìṣá ìpọ̀ tó jò bá rọ wá bí wọ̀ sí òṣìbí tá a ọ̀kàrí tó tó sí ọlọ́pàá ń bọ̀lẹ̀ rí náà wà. Hmm. àwọn oníwé ní òjò ń rọ̀ ọlọ́pàá sọ láti pààyà rí náà dà hmm. kò fẹ́ rí kàn. lẹ́yìn náà àṣejù ló mú káwọn ìlú náà tún máa pa áfírí papọ̀ mọ́júmọ́. Hmm. àwọn tòbí lẹ́yìn náà ṣètò ọ̀nà òjì. tẹ́lẹ̀ ìjẹ́ bó ti ṣe. ẹlọ́run. Assalamu alaikum kẹlá. Aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Ìwé orúkọ ni Yẹ́dín pè yìí. Ṣàlàyé máa láti ilé yìí láti United Arab Emirates ìbéèrè yìí. Ah, ìbéèrè mi ni pé ah, bákẹ́gbẹ́ láti bí láti bí ọdún kan àbọ̀ ńsìn hmm. mo ní pé two mita ní àyè tí wọ́n ní ká máa bílẹ̀ láàrin ara wa hmm. so tó fi dé rí sọlá jùmọ̀ náà so àyè two mita ní wọ́n ní ká máa bílẹ̀ hmm. ṣé èèyàn lè máa ṣe oṣù láti báyà bí kí a máa dá títí àti because kò tí ì nígbà tó yẹ tí ó dẹ̀ jẹ́ pé bóyá wọ́n stop rẹ̀ báyìí ìwò ìbéèrè ẹlẹ́kejì hmm. ẹni tó jẹ́ pé sọ̀rọ̀dì jùmọ̀ nìkan ló máa ń ṣe ṣé a lè pe orí àtẹ ní mùsùlùmí. Hmm. tọ́ ọ̀dà. salaamaleykum. aleykum salaam wa rahmatulah. alhamdulilayi ẹni tó gbọ́dọ̀ nípa sọ̀láàtù kòrónà láti ṣe àlàyé lọ́pọ̀lọpọ̀ pé tá máa ní bẹ́ẹ̀ lẹ́ẹ̀ máa ṣe sọ̀láàtù hmm. wọ́n sàn pé kọ́ńkálukọ́ máa dá tiẹ̀ síjú kẹ́ máa ṣe ń jà máa bá yẹn lọ nítorí pé ní ìtàn àbí sọ̀rọ̀ báyìí sílẹ̀ ti kọ́ wa ni pé pẹ́ tó sáfù kó ṣe dọ́gba sọ́nà hmm. tí ẹsẹ̀ yín fi dọ́gba tẹ́jìká yín náà dọ́gba ẹ má fi àlàfo sílẹ̀ fún ṣẹ̀tán hmm. àlàfo mítà méjì ṣẹ̀tán nìkan kọ́ hmm. ṣẹ̀tán tí ọwọ́ obìnrin ọ̀pọ̀ torí anábì tí wọ́n sọ pé látọ̀kítọ́lé fún fọ́tọ̀kítọ́lé fọ́kọ́lé owó kan ẹ má yapa kọ́kàn yín ọmọ bá a di pé yọ yapa torí ẹ̀ ló ṣe jẹ́ pé tó bá ké bẹ́ẹ̀ wọ́n sì ní kẹ́ ẹ máa ṣe èso ń lọ dà o hmm. èso ń lọ dà eléyìí jọba o ọmọ pé nígbà míì láwọn orílẹ̀-èdè ibòmíì tẹ́lẹ̀ náà kó tó di pé kòrónà dé ọ̀pọ̀lọpọ̀ àwọn jẹ́ǹjẹ́ ń ṣe sọ láti wọ́n yìí fẹ́ kára wọn kan tẹlòmíì pẹ̀lú náà máa sá fún ọ ni kò ní fẹ́ káwọ́ rẹ kọ́ kan tiẹ̀ ah. so ẹ̀kọ́ rẹ̀ àrírí àrírí ẹni tó yẹ pé ń ṣe sọ láti tí òun gbìyànjú pé káwọn ọmọ fàlàfo sílẹ̀ fàṣẹ tọ́ni lẹ́ni tó dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó sì fi gbọ́n wọ́ rẹ̀ tó fi gbà lórí sọ́láàtì. yanni bẹ̀ láàmú. so gbogbo eléyìí ẹni tí máa ń jẹ́ pé ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ẹ̀yìn wá ní ọ̀gbìn orí orí gbọ́ ọkọ ti ra ma tẹ́lẹ̀ tí ewu ẹ̀ tẹ́lẹ̀ so gbogbo àyè sílẹ̀ tó ń tó ṣẹlẹ̀ nìyẹn mm. wọ́n lẹ́nu tí wọ́n ti júmọ̀ àlẹ́sẹ̀ ló máa ń ṣe láyé tẹ̀sán lè pè é mùsùlùmí kéde mùsùlùmí o èsè mùsùlùmí rárá nítorí pé òfin ọlọ́run dá lórí pé mójútó ẹ̀sìn ṣé gbogbo ń tọ́lọ̀ ń bá fi pọ́ láṣẹ kó lè jẹ́ mùsùlùmí. Hmm. àwọn àti sọ láti ìjùmọ̀ àlásán mùsùlùmí wẹ̀ o hmm. ọlọ́run máa jẹ tó bá ti kú rẹ̀ jẹ́jẹ́ lórí bẹ́ẹ̀ ọmọ pé mùsùlùmí gidi kan yìí ṣe sọ láti ìjànáza sí ọ̀la. ẹ hmm. ẹ sì gbọ́dọ̀ sí sórí tí àwọn mùsùlùmí nítorí pé ẹni tí òun náà bá ti ṣẹ̀ṣẹ̀ kó wọn fẹ́ jẹ́ mùsùlùmí láti ojú ayé rẹ̀ àbúrò sọ́ọ̀dì mùsùlùmí tipátipá lẹ́yìn ikú. Hello. Salam. Àyẹ́bí Sọ́lámù Wáṣíṣẹ́ lórúkọ ibi ẹjú pé. Àtẹ̀lẹ́bà tó gbọ́rọ̀ láti ọ̀gá náà. Ìbéèrè yìí. Ẹ̀fẹ̀ ìbéèrè ni ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin àtọmọ mi kan. Ọmọ ìyá mi tún àti àwọn ẹ̀dá àti àwọn òṣìṣẹ́ màmá rẹ̀ tí a ti lé mi lọ́wọ́ ní àkọ́dúnṣe islamic african revolution ọ̀rọ̀ yẹn wá pọ̀ sí mẹ́jì mi gan ní ẹ̀kẹ́ kíkú. ẹ̀kẹ́ tí wọ́n á tó ọ̀rọ̀ ẹ̀jì mi tó tẹ̀wọ́ sọ̀rọ̀ ẹ̀sìn ìwé arúgbó tóyè. ẹ̀kẹ́ ikú wọn ló jà fún ọ ṣé kí ìpàkì ṣiṣẹ́ láti ìpàlàjẹ́ kan ní àdúgbò ìbéèrè tí ọlọ́mọ yín ṣe nípa ọ̀nà olè gbàfẹ́ yọ̀ ọ̀hún bóyá ọmọ yìí yẹn ó wo nǹkan tí ń ṣẹlẹ̀ láwùjọ lẹ́yìn ìgbà tó náà gbájú torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tí ń gbé pẹ̀lú àwọn ọkùnrin lórúkọ pé lọ́kọláya ni wọ́n á ṣe ìjókòó zìnà lásán wọn ń jókòó ọ̀pọ̀lọpọ̀ nínú wọn wọn fẹ́ra wọn bó ti ṣe tó àti bó ti ṣe yẹ hmm. gbogbo wa náà táyì bá ṣalábòsí àmọ́ pé bẹ́ẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ rí láwùjọ tiwa. Hmm nítorí pé wọ́n kàn bí máa lé máa lórí ìzìnà náà ni bàbá wo ló fi tani fún ọ tó fi dìyàwó fún ọ hmm. ìbọ̀pọ̀lọpọ̀ àṣemáṣe wọ́n ṣe zìnà ó sì bí máa wọn lè ti kó lọ sọ́dọ̀ ọkọ rẹ̀ hmm, hmm. ọmọ àmọ́ yí ló má látàrí zìnà zìnà zìnà wọ́n lè lómi ìtìjú máa tó méje kó tó di kó ń so igi so bọ́mọ yín bá ń béèrè báwọn tó ọmọdé ń bóyá tó fà á ti ṣe ń béèrè ni pé ṣé bàbá tí yóò lè fi òun lọ́kọ tóun náà ní máa lọ jókòó zìnà pẹ̀lọ́kọ tó bá fi òun lẹ́yìn àbí bàbá bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Mm-hmm. torí ta ni bàbá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òun náà ni bàbá tó bímọ gbọ́ná zìnà mm-hmm. bẹ́ẹ̀ bá ti so yìgì kó tó di pẹ́yìn àtobìnrin nípàdé pẹ́ẹ́fẹ́ sòwò àti bímọ mm-hmm. gbogbo yín tó bá ṣẹlẹ̀ gbàbẹ̀ ọmọ ẹ̀sìn ni wọ́n pè lábẹ́ òfin ọlọ́run tí wọ́n bá wá so yìgì nígbà tó tẹ̀sí ti sase mẹ́sì kó tó di pẹ̀ ń so igi ọmọ òun lè jọ́ máa halal ma ọmọ zina náà ni. so irú bàbá tó wá sàtọ̀nà kọ́ mọ wáyé gbọ̀nà arú zina báwọn láti òfin ọlọ́run kò sí mọ ẹni tí ìfirú ọmọ bẹ́ẹ̀ lọ́kọ káàpọ̀ orí wàlí tí islam fọwọ́ sí orírú rẹ̀ fi lọ́kọ. tòyọ́ ọmọ já sí pé òfurufú ló fi lọ́kọ àjẹ́ pé ìjókòó zina ni ọmọ jókòó pẹ̀lọ́kùnrin yẹn. so ó tó nǹkan tí ó yẹ kí ọmọbìnrin kó ṣèwádìí nípa rẹ̀ amọ́gbọ̀nà tó bẹ́kọ̀ mu èyí hmm. sì gbọ̀nà tí wọ́n mọ hùwà sá tóbi rẹ̀ hmm. nítorí pé kìí ṣe gbogbo òbí náà ló rà nù kìí sì ṣe gbogbo òbí náà ló bí máa rẹ̀ gbọ̀nà zina àwọn òbí wà tó yẹ kí wọ́n kóra wọn jánu hmm. wọ́n ṣe sùúrù púpọ̀ wọ́n fi rí i pé bàbá tó bí ìyàwó àwọn ó fi fáwọn ẹlẹ́rìí ń bẹ́ńbẹ́ àwọn sọ sọ̀dáàkì kó tiẹ̀ tó di pàwọn sí lásọ̀wò irun so ṣùgbọ́n àwọn ọ̀dàkejì náà wọ́n pọ̀ jàǹtìrẹrẹ so bẹ́ẹ̀ ni tó fà tó máa fi ń wádìí ní kíláàsì jọ ọmọkùnrin náà tó náà máa ń ṣerú ìwádìí ẹ̀ mọ̀ pé lábẹ́ òfin ọlọ́run ló bá ti jẹ́ pé bá bímọ náà gbọ̀n náà zì náà nítorí dájú náà ni pọ́nmọ yìí ò ní jogún yín mm. ìyẹn bàbá nítorí pé tí bàbá bá ti jẹ́ pé zì náà lọ́gbà bímọ ó ti dínà kọ́ mọ jogún lábẹ́ òfin ọlọ́run tó bá fún ọmọ lówó wọn fún lọ́rùn òun náà ti dínà mọ́ra rẹ̀ láti jogun rú ọmọ ọmọ bá kú ṣáájú rẹ̀ kódà kó ṣe pọ́n ló ní gbogbo òlú tẹ́ bá wà hmm. ẹ̀ ní jogun rẹ̀ lábẹ́ òfin ọlọ́run hmm. so nítorí de eléyìí bóyá túmọ̀ àwádìí tó máa ń ṣe nù ọjọ́ bó ṣe jẹ́ ẹ ṣàlàyé fún un ọlọ́run bó sì ràn yín lọ́wọ́. Àgbàmọ̀lẹ́kùn Àjọlá. Wàlẹ́gùn Sálàmù Rọ́ṣùdúnlọ́hì Wọ̀rọ̀kà tí wọ́n kọ́ ń yọjú. Àjọlá Amídìlá ti fi ìbéèrè. Ìbéèrè yìí ìbéèrè mi ni pé ìgbàgbọ́ òun ni mùsùlùmí gbàdọ̀ gbọ́ra lé látàrí lórí pnss lọ́jọ́ sí pé ìtàn máa ń ṣe sí lẹ́yìn ìgbà tí bàbá ọkọ àti ìyàwó bá ti bí mọ tán láti fi hàn pé á tó bàbá lọ lọmọ ni àti ìyá lọ lọmọ ètò bá já sí pé eh, ẹ̀jẹ̀ bàbá ẹ̀yìn eh, ìgbàtàn lè bí ẹni yẹn kò wà nílé bẹ́ẹ̀ pẹ̀lú bàbá àti ìyá ìgbàgbọ́ òun ni bàbá padà tó lé lórí lórí yẹn nínú ìyẹ̀rẹ́ ìsìlámù ọ̀yà táwọn ìkànnì. gbogbo ẹ̀rọ ọ̀run nẹ́ẹ̀sì islam hmm gbogbo dna kan ẹ̀ máa lọ náwó kan kò bùkátẹ̀. Hmm. òfin ọlọ́run sọ pé al-waladu lil-firash hmm. wa lil-'ahir al-hajar gbogbo ọmọdé máa bí láyé tí obìnrin bí lọ́ọ̀dì ọkọ tó ń jẹ́ ìyàwó fún èyí hmm. sì ṣe ìyàwó àrìnpàdé ara wa gẹ́gẹ́ bá a ṣe ṣàlàyé obìnrin kan jọ so igi tó sì jẹ́ ìyàwó tiẹ̀ gbogbo ọmọ bá ti bí ìwọ ló ẹni tí ó wá lọ ṣàgbèrè tó fi lóyún zina ẹni tó bá a ṣe zì náà yun òfo lòun ò mú. sòbí ìgbà tí wọ́n lọ ọbọ gbọmọ wa ni lábẹ́ òfin ọlọ. òfin ọlọ́run tó wá sọ pé ìwọ ọkùnrin tí wọ́n bá ń ṣe iyèméjì nípa ọmọ tó ń wò pé sọ́mà mi sì lélẹ́ àfi ìsọmọ àti obìnrin yìí ó sì ránu kò sì ránu wọ́n fẹ́ hàn sí ọ. sọ wá gbọ́dọ̀ gbọmọ lọ́mọ. ọ̀nà wo lára ṣe ẹ̀ ṣe pè fúnra yín kò ní dìdí ẹnìkan kìíní tó náà fẹ́ fi sí. Hmm. so ẹ ṣe pé fúnra yín ọkùnrin yóò fọlọ́ ń búra lẹ́ẹ̀mẹrin hmm. pé ọmọ zina lọmọ tó gbé wáyé oyún ẹ̀yọ ní bẹ́ẹ̀nu rẹ̀ ké sóhun. Hmm. ẹlẹ́karùn-ún kọ́nà ó bínú sùn tí ó bá jẹ́ pé obìnrin yìí ṣe zina. obìnrin náà sì fọlọ́ ń búra lẹ́ẹ̀mẹrin òun ló lọ́mọ yìí òun ló lóyún náà. ẹlẹ́ẹ̀karùn-ún kọ́ lọ́wọ́ ọba ẹlẹ́dàá ọkùnrin ọ̀sọ̀ kọ́ lánàá o tó bá jẹ́ pé yìí báyìí ọba jẹ́ ló ń bá lóyún hmm. obìnrin wa sọ lẹ́lẹ́ẹ̀karùn tiẹ̀ kọ́ bínú sùn hmm. tó bá bá ń sọ àwọn hmm. àyà wọn títí láéláé wọn lè jẹ́ ìyàwó ara wọn ọmọ yẹn sì ní jẹ́ Assalamu alaykum wa rahmatullah. Wa alaykum assalam wa rahmatullahi wa barakatuh. Orúkọ ìjọ jí ń pè. Ẹ Abdulsani lọ sọ̀rọ̀ láti Ghana tó ní ìpínlẹ̀ Yobe. Ìbéèrè ni tí mo fi wá tẹ́lẹ̀ kan ó kú ẹ̀yẹ̀ kan sà. Ọyẹ bèrè bèrè ìbá náà. Bẹ́ẹ̀ ni wọ́n náà ní pé ǹjẹ́ fíìmù tí wọ́n máa ń wò yẹn ǹjẹ́ yìí ti àdáró yìí pé wọ́n gbé ẹbọ lárugẹ wọ́n dẹ̀ gbé zina lárugẹ ǹjẹ́ fíìmù báyẹn ó tọ́ láti wò bóyá àwọn kan máa sọ pé èèyàn lè wò ó pé ìbéèrè mi nìyẹn sà. alhamdulilayi kò sí tó burú bẹ̀ tá a bá ti yọwọ́ ọ̀rọ̀ mẹ́ <laughs> ẹ mọ̀ pé wọn gbẹ́ bọ́ lárugẹ hmm. wọn gbé bàjẹ́ lárugẹ kọ̀ wá gbọdọ̀ sí rọ́ńbẹ́ ẹ̀yin náà sì mọ̀ pé fíìmù ò pé kí ni fíìmù ga tẹ́lẹ̀ rẹ̀ bí rọ́ọ̀lẹ̀ ọjọ́ ìwé Hello. Sọ́wọ́n lè bá ń gbìyànjú ọ̀gá ẹ̀sẹ̀. Wà á sọ́lá wa rahmatullahi wa barakatuh. Wọ́n kàn jẹ́ kí n pè é orúkọ yìí ni ọ̀lọ́ hussein láti ọ̀yọ́. ìbéèrè yìí. ìbéèrè mi wípé nípa sọ́ọ̀tù fatiha hmm. òfin tó jẹ́ ma'mum hmm. so gẹ́gẹ́ bí hadith ọ̀dádà ní sọ́ọ̀lì tiẹ̀ hmm. so pẹ̀lú ọ̀rọ̀ àbúrò tó dè ní àbúrò àyàn sọ̀rọ̀ muslim ọ̀rọ̀ wọn ló fẹ́ dá ọmọ mi lójú tí mo fẹ́ ní kí àlùtúrù kan wá tàlàyé nípa rẹ̀ sọ̀rọ̀ tí àbúrò dáhùn pé ẹ̀kọ́rọ̀ wọ́n há fi náà sèkì sọ̀rọ̀ ẹ ni ó fẹ́ dàrú mẹ́rin lójú نعم حديث عبادة بن الصامت رضي الله عنه وتقع في ذاته كتاب من صلاة الإمام أما كفاتحة لعلكم تقرؤون خلف إمامكم قالوا هل يا رسول الله قال لا تفعلوا إلا بأم الكتاب فإنه لا صلاة لمن لم يقرأ بأم الكتاب حديث أبو هريرة رضي الله عنه anabi sallallahu alayhi wa sallam ọgbọ́ táwọn kan kí alukur'ani nígbà tó ń nà ń kí alukur'ani nù sọlá ti tà ti máa ń kí ó jákè onímọ̀ọ́lì onáza alukur'an kí ló dé tí ń já alukur'ani gbà má mi lẹ́nu. àwọn olùmọ̀ràn sọ pé kò takora wọn nítorí pé ohun tó fà á tí wọ́n fi sọ pé ń já gbà má lẹ́nu ó súnmọ́ kọjá pé ẹni tí ń kí alukur'ani náà ń ké jákè mm-hmm. eléyìí tó alámúnáṣẹ́lá di wọ́n gbọ̀ tó eléyìí túmọ̀ sí wípé lẹ́yìn ọba tí ó lẹ́yìn ìmáàmù tẹ́lẹ̀ náà ká ló sọ pé yẹn ń jákè. ń hmm. ni lẹ́yìn ìgbà tó bá kan kó tó rùkù. Hmm. a ti mọ̀ pé ìmáàmù yẹn ò ní dákẹ́ fún wa kó tó rùkù kò sí wàhálà tó bá ti ké àti ẹ̀tàn káwa náà fẹ́ wa ké àti wa hmm. a máa eléyìí túmọ̀ sí pé kò takora wọn. a kì í sáti àlẹ́yìn imam wàlàkín níbi títí ń kí ó jákè yẹn tó ń bá ti ka tiẹ̀ tán àwọn kàtiwá jẹ́jẹ́. Hmm ẹgbẹ́ tí mo fi àsìkò tó rọ létí pé àwọn ìwé tó ní ṣe pẹ̀lú ìwé ẹ̀sìn lẹ́yìn tí à ń bùkátà sí pàápàá láwùjọ wa yìí ó ń bẹ́ ń kàlẹ̀ ní sọ pé ní ètò ti wà ní tútú sí èdè abínibí wa èdè yorùbá àti èdè òyìnbó láti inú èdè lárúbáwá kẹfì àti sọláṣọ mọ̀lú yìí báwo lẹ́nu bí sọ̀rọ̀ lẹ́sìn ló ń ṣe kí òun ní gẹ́lẹ́ báwo ló ṣe ṣe àwọn ìjọsìn rẹ̀ bákan náà àkùtàbí jamaní ìwé tó ní ṣe pẹ̀lú òkú àti ìwé tó ní ṣe pẹ̀lú ìdájọ́ àti gbogbo àwọn ohun tó tún kù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ insha Allah. Hello. ó kọ yín ibi àkókò wáyé ní sẹ́rán washington lẹ̀. ọ̀kadà àgbẹ̀ sílẹ̀ ń sọ̀rọ̀ láti dublin. ìbéèrè yín. mo fẹ́ kí àwọn dókítà wa kí alátìgbọ̀ máa ṣe dáadáa fún wa. Àmín. Kí ọlọ́run fi sọ̀rọ̀ sọ̀rọ̀. Àmín. Àmín. Mo fẹ́ fún fún ọ̀pọ̀ ní mo láìpẹ́ wá ń tẹ̀lé àná kí ọlọ́run ọba jọrọ sí wọn. ọ̀dà kan ìbéèrè kan ṣoṣo tí ní ẹ̀yìn ẹ̀pẹ̀ àwọn jọ̀há ti prọ́fẹ̀tì vitamin c pẹ̀lú àkókò gẹ́gẹ́ bí àpẹẹrẹ aláhùn àjẹrí nínú àná tó náà máa ṣe seven ní ọgbọ̀n. nígbà àwọn àdúrà báyìí ṣé ẹ̀yà lè máa ṣe ní mẹ́rẹ̀ ọ̀dì pàtàkì ìyá lè ṣe ní làìbẹ̀rẹ̀ olùjọ́sàn ìyẹn fi bẹ́ẹ̀ ọkàn wà sínú àgbẹ̀rẹ̀ náà yàrá máa jẹ́rí nínú àná ọ̀gbẹ́ distance ṣé àti àkókò yẹn gángan nígbà tí wọ́n máa ṣe nígbà gbọ́dọ̀ wọ́n ṣe wá àwọn àgbàlagbà yẹn lórí mi ní ọlọ́mọ àlékún ọ̀rọ̀ ń sọ́kàn. aleykum salaam wa rahmatulah. sọ̀rọ̀ kọ́kọ́ ni pé ọlọ́run rẹ lẹ́dàá wa yóò nífẹ̀ẹ́ iná. àwọn àdúrà kan nàbì sallallahu alaihi wa sallam tó ní ká máa ṣe tó dágbà sí á máa ṣe wọn hmm. lásìkò tó ní ká máa ṣe wọn lóde wọn bó ti ṣe ní ká máa ṣe wọn. Hmm. tàbá wá wo ìtumọ̀ jáde àwọn kó sínú tí àbáwá ń wí nígbà míì tó yàtọ̀ sí i kò sí nǹkan tó burú nínú rẹ̀ lópin ìgbà tá a bá fi òǹkà sí i hmm. tọ́lásìkò tó fọ́ǹkà sí i á mójútó òǹkà yẹn hmm. àsìkò tí kò fọ́ǹkà sí i àwa lè máa wí lásìkò míì tó yàtọ̀ sásìkò tán fọ́ǹkà sí i á lè wí láì fọ́ǹkà sí i hmm. ó ti pé Allahumma ajirni minan nar yẹn ọ̀rọ̀ wà lórí ẹ̀gbà wa yẹn sọ eléyìí jẹba bí àpèjúwe ní sin Allahumma innaka afuwwun tuhibbul afwa fa'fu èyí tí wọ́n ní ká máa wí ní inú oṣù Ramadan ní Laylatul Qadr ṣé alimọ̀ ìṣàdúrà yẹn náà gbà mí dáadáa alẹ́sìn gbà mí náà nítorí pé tòmà tó kó sínú ọgá púpọ̀ hmm. Allahumma innaka afuwun tuhibbul afwa fa'fu anni. Jazakumullahu khairan 09051645438 plus 2348083293896. Hello. Hello. Hello ọkọ̀ mọ̀nà ìwádà lábẹ́ ìyá láàrin. ìbéèrè yìí. ẹ̀jẹ̀ náà lọ́bẹ̀ fẹ́ sọ fọ́dé lọ ọ̀dọ̀ fún wa níta. fi àmì ìyọ máa ń tún ìgbàlá ìwá rẹ̀. bí orí bí wọn lẹ́sìn yọ. ìyá bẹ́ẹ̀ ló ń pe wọ́n ti à ń kí ẹ̀rọ rọ́rọ́ inú rẹ̀ lọ́jọ́ kí á kà méjì. wọ́n á máa ń láti yìí. ó ti yẹ ti yẹ. ẹ̀rọ bá tọ́lá tọ́lá tọ́lá tọ́lá tọ́lá. wọ́n ní pé ẹ̀ tí ìfẹ́ sọ̀láàtì magrib. ẹ ẹ dáhùn ẹ jẹ́ kí n mú eléyìí náà kájú ọmọ àpapọ̀ ẹ ló kọ́ ní o. wa aleykum salaam wa bẹ̀rẹ̀ pé sí irú àwọn àyè wo àbí àsìkò wo ni obìnrin lè ṣí orílẹ̀ pé obìnrin lè máa ṣe orílẹ̀ tó bẹ́ẹ̀ ni ó ní àsìkò ẹ̀mí ṣègbè owó fífi wọn fífẹ́ ìgbìmọ̀ sẹ́ǹdẹ̀ owó kan tó ọmọ tó bá mi gbà tó sọ pé báńkì fẹ́ẹ́rì tòun lẹ́yìn pé ti kẹta gba owó wa pé iye báyìí ló ló jẹ́ tó ó báńkì fún ní nǹkan kan tẹ̀ ń kó títọ́ lọ ṣe lọ́dọ̀ mọ́là náà ó ní mọ́là fún òní kọ̀ọ̀kan mú ní ṣe àwọn nǹkan tó wà yẹn sí. oye oye oye. ebi ebi yé ẹ máa tẹ́ sí ilé tuntun. ẹni sáré yọ magrib nínú àìṣá bẹ́ẹ̀ bó ṣe ṣẹlẹ̀ ní pé ẹ̀ tí ì ṣe sọ̀látul magrib wọ́n sì ti ń ṣe sọ̀látul àìṣá ẹ̀yin fẹ́ tó lẹ́yìn wọn á sọ pé kí ló dé tẹ̀yìn ṣe sọ̀látul magrib kí àsìkò sọ̀látul àìṣá fi tó. tẹ́ẹ̀ bá ní ìdí tíṣẹ̀rí àgbà wọlé ẹ̀gbọ́dọ̀ dánwò nítorí pé ti fẹ́ lọ́n òfin ọlọ́run ti sọ pé bẹ̀rẹ̀ ẹni tó ṣẹ lọ́run wọn yìí ṣèdẹ̀kùn fún hmm. ilé ìjẹba. Hmm. wọ́n ní Saheed ó nígbà wo lobìnrin lè fi rí lẹ̀ ah, tó bá wà ní ọ̀dọ̀ ọkọ rẹ̀ tó bá wà ní ilé àwọn ọmọ rẹ̀ lọ́wọ́ àńbẹ́ ọ̀wà ní ilé bàbá rẹ̀ lọ́wọ́ àńbẹ́ ọ̀wà ní ilé ìyẹn tí òun ṣe kó lẹ́tọ̀ọ́ sí kó rí hmm. kò sí ń hmm. àwọn nìkan náà lọ́wọ́ àmì náà máa di nǹkan máa rí ká sí kó náà gbàtẹ́gùn sórí rẹ̀ kò sí wàhálà ń hmm. àwọn tó bá ti wá ń bi tẹ́ni tí ọ̀lẹ́tọ̀ sí ọba wà bo ara rẹ̀. Hmm. wọ́n ní àwọn fowó bá Western Union. ìgbà tí ó dé báǹkì tó ti gbowó báǹkì fún lẹ́bùn. ó tún gba dọ́là tó lọ́dọ̀ ẹni ẹ̀fí tó ń fún wọn ní owó tẹ̀ fi ránṣẹ́ tán. Hmm. báńkì wọn wò pé nígbà tẹ́yìn ń lo mains western union yìí hmm. ẹ̀yin lè jẹ́ kí àǹfààní táwọn náà rí ń bẹ̀ kọ́ parẹ́. Hmm. sọ àwọn afúnyín tó wẹ̀lì wọn ni ẹ lọ́ọ́ máa fi wẹ̀. <laughs> ó mú fura dáadé ó mú fura dáadé ṣùgbọ́n tí ẹ bá lò à ń máa burú àmọ́ ó mú fura dání. sọ ẹlẹ́kejì náà ni ẹni tó bá yín sẹ́wó tó náà tún fún kọmíṣàn kan òun náà mú fura dání àwọn tẹ ẹ bá lò àǹbẹ̀lọ́ nǹkan máa bù. ṣèjọba kò gbà kọrọ ní ṣíì ọjọ́ ìjọba máa pàdé ọgbọ́n pàtàkì lọ́wọ́ àwọn eré ọlọ́run tí wọ́n ṣe agbáṣọ ìrètí kọ́lọ́n kọ́ bá wa fi sọ́nà mẹ́sìn lórí láyé bí àtúnlọ́jọ́ àgbẹ̀gbẹ̀lá ẹ̀rọ àmọ́ ọgbọ́n pàtàkì lọ́wọ́ àṣẹ ìdọ̀tírò ṣọ̀gbìn gbẹ́dẹ́gbẹ̀ rọ́jí aláṣẹ àti gbàsílẹ̀ lè mẹ́dínlẹ̀ sẹ́ńtà ní kọ́kọ́ tẹ́lẹ̀ gbẹ̀gbẹ̀ ìṣọ̀ pẹ̀lú àgbọ́ àbínú àti àfọ́ ìsìnmáyò tí wọ́n dìjọ kó wọ́n ìwà jazakumullahu khairan ọládùn ní gbẹ̀dẹ̀ lóko mi ọjọ́ mẹ́jọ láti pàdé tí ọjọ́ mẹ́jọ wọn ni mò ń dágbére fún ẹgbẹ́ sálámù alaykum wa rahmatullahi wa barakatuh गारंटी होगी